ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àfi ọpẹ́ àfi ìyìn àfi ọlá àti ìbà fún ọlọ́run lẹ́dàá ọ̀run wọn ayé ọba tó pọ̀ nípa àti agbára bàbá tí ó tún fún wa ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti rí ìmọ́lẹ̀ ọjọ́ òní jésù ẹ kú òwúrọ̀ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò Promise Land Restoration Ministries fún ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 2021 àkòrí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ yìí òun náà ni nígbà tí alé ni di ẹni tí à ń lé apá kejì nígbà tí alé ni di ẹni tí à ń lé apá kejì ẹ̀kọ́ kíkà wa ni a sì mú láti inú ìwé ẹkún jeremáyà orí kìíní ẹsẹ̀ kẹrin dé ẹsẹ̀ ìkẹfà. ọ̀nà Síónì wọn ní í ṣọ̀fọ̀ nítorí ẹnìkan kò wá sí àjọ mímọ́ gbogbo ẹnubodè rẹ̀ dahoro àwọn àlùfáà rẹ̀ kẹ́dùn àwọn wúńdíá rẹ̀ ń káàánú òun sì wà ní kíkorò ọkàn àwọn aninilára rẹ̀ borí àwọn ọ̀tá rẹ̀ rí rere. nítorí olúwa ti pọ́n ọ lójú nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrékọjá rẹ̀ àwọn ọmọ wẹrẹ rẹ̀ lọ sí ìgbèkùn níwájú àwọn aninilára gbogbo ẹwà ọmọbìnrin Síónì sì ti lọ kúrò lọ́dọ̀ rẹ̀ àwọn ìjòyè rẹ̀ dàbí àgbọ̀nrín tí kò rí pápá oko tútù wọ́n sì lọ láì ní agbára níwájú alépànì kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ rẹ̀ fún ìgbàlẹ̀ mi wa olùfẹ́ bí ìgbé ayé rẹ bá kún fún ìṣòro ǹjẹ́ báwo ni o ṣe lè là á já láìsí agbára ṣé o kò lérò pé àkókò ti tó fún ọ láti pinnu wípé o fẹ́ gba ipò tí ó jẹ́ ẹ̀tọ́ rẹ padà bí? a rí wípé a kò fi ọ̀wọ̀ fún àwọn ọmọ ọlọ́run mọ́ lónìí nítorí wípé púpọ̀ nínú wọn ni wọ́n ti ń tẹ orí wọn ba fún èṣù èyí sì ń jẹ́ kí àwọn onígbàgbọ́ máa yára pàdánù ọlá wọn láwùjọ torí náà olùfẹ́ ní láti kọjú ìjà sí àwọn agbára òkùnkùn wọn ni o sì lè ṣe eléyìí láìsí ìbínú mímọ́ ìfọkànjìn fún àdúrà gbígbà gidigidi àti ààwẹ̀ fún àpẹẹrẹ Jákọ́bù kò fi Ọlọ́run sílẹ̀ àfi ìgbà tí ó rí ìdásí àtòkèwá gbà ní òde òní olùfẹ́ àwọn ènìyàn lọ́kùnrin lóbìnrin wọ́n a máa lọ ní ìkọ̀kọ̀ láti gba agbára nínú ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n nígbà tí agbára tí ó ga jù tí ó ga jù tí ó bá kojú agbára tí ó kéré jù èyí tí ó kéré jù ó gbọdọ tẹríba ni ọmọ ọlọ́run ọ̀gá ògo jùlọ ni wá olùfẹ́ èyí sì ní agbára tí ó ju gbogbo agbára lọ nítorí náà kò yẹ kí a tẹríba fún àwọn agbára kéékèèké wọn ni. irú agbára tí o sì nílò yìí olùfẹ́ ọ̀dọ̀ ọlọ́run nìkan ni ó ti lè rí ìgbà ṣùgbọ́n ọlọ́run kì í sì fi agbára náà fún ènìyàn ṣá ọ̀kan nínú àwọn àlàálẹ̀ láti rí agbára yìí gbà ó ni pé o gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ti wó palẹ̀ ọlọ́run kì í fi agbára rẹ̀ fún ẹni tí ó máa ń bínú nítorí wípé yóò pa gbogbo ayé run pẹ̀lú agbára náà nínú ìbínú rẹ̀ ìwé orin dáfídì orí kọkànléní àádọ́ta ẹsẹ̀ kẹtàdínlógún wípé ẹbọ ọlọ́run ni ìròbìnújẹ́ ọkàn ìròbìnújẹ́ àti ìrora àyà ọlọ́run òun ni ìwọ kì yóò gàn ọ̀kan nínú àwọn kọ́kọ́rọ́ àti rí nǹkan gbà lọ́wọ́ ọlọ́run òun náà ni ìròbìnújẹ́ àti ìrora àyà èyí túmọ̀ sí pé àwọn ènìyàn kan wà tí ọlọ́run ń kẹ́gàn ó sì kẹ́kọ̀ọ́ wọn débi wípé kò sí bí wọ́n ti ṣe lè ké pè é tó kò ní dá wọn lóhùn gẹ́gẹ́ bíbélì ti sọ fún wa nínú ìwé ìwé orí kínní ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n àti kọkàndínlọ́gbọ̀n ó wí pé nígbà náà ni ẹ̀yin ó ké pè mí ṣùgbọ́n èmi kì yóò dáhùn wọn ó ṣàfẹ́rí mi ní kùtùkùtù ṣùgbọ́n wọn kì yóò rí mi nítorí tí wọ́n kórìíra ìmọ̀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 olùfẹ́ bí o kì í bá ṣe ọ̀rẹ́ ọlọ́run mọ̀ pé o kàn ń fi àkókò rẹ ṣòfò lásán ni bí o bá tilẹ̀ sọ wípé o jẹ́ ọ̀rẹ́ olùṣọ́ àgùntàn tàbí o jẹ́ ọ̀rẹ́ olórí ìjọ àgbà ọlọ́run kò ní fi agbára rẹ̀ fún àwọn alágàbàgebè èyí ni fún àwọn tó jẹ́ pé wọ́n kàn ń díbọ́n lásán ni mo sì fẹ́ kí o mọ̀ wípé èṣù yóò lè sọ bí o bá jẹ́ ògidì kìrìsìtẹ́nì tàbí bẹ́ẹ̀ kọ́ nípa ipò tí ọkàn rẹ bá wà. ìwé mímọ́ wípé ẹ jẹ́ alágbára nínú olúwa àti nínú agbára ipá rẹ̀ éfésù orí ẹsẹ̀ kẹwàá nítorí náà olùfẹ́ jáwọ́ nínú èké ṣíṣe àti ìsọ̀rọ̀ ẹni lẹ́yìn. mọ̀ pé ìgbé ayé rẹ ó gbọ́dọ̀ fi agbára ọlọ́run hàn ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ti wó palẹ̀. ìgbéraga àti ìjọra ẹni lójú ó ti pọ̀jù nínú ayé òde òní nígbà ayé àtijọ́ ohun gbogbo wà létòlétò. Leto, leto òfin àti ọ̀wọ̀ sì wà pẹ̀lú ǹjẹ́ láyé òde òní nígbà tí a ti sọ gbogbo àwọn ètò àti ọ̀wọ̀ wọ̀nyí nù ǹjẹ́ báwo ni agbára Ọlọ́run ṣe lè máa ṣàn láàrin wa lóde òní bí nígbà tí agbára Ọlọ́run bá ń bẹ nínú rẹ olùfẹ́ ibikíbi tí o bá ń lọ Ọlọ́run yóò wà níbẹ̀ yóò sì bá ọ lọ síbẹ̀ ǹjẹ́ kí ni à ń pè ní kí ènìyàn di ẹni tí ó ti wó palẹ̀ òun ni pé kí a kó ọkàn ènìyàn ní ìjánu nígbà tí ọlọ́run bá kó ọkàn kan ní ìjánu ó ní à ń pè ní pé ọkàn tí ó ti wó palẹ̀ kì í ṣe irú ìkóníjánu tí àwọn òbí wa àbí àwọn ẹlòmíràn tí wọ́n máa ń ṣe bí kò ṣe ìkóníjánu tí ọlọ́run máa ń ṣe nínú ayé ẹni tí ayé ẹni fi máa ń yí padà nígbà tí a kò bá kó ọkàn rẹ ní ìjánu ahọ́n rẹ yóò mú oró janjan àwọn ọ̀rọ̀ búburú ni yóò sì máa jáde láti ẹnu rẹ wá èyí kò sì ní jẹ́ kí agbára ọlọ́run kí o lè máa gbé nínú ayé rẹ olùfẹ́ wíwó palẹ̀ ó ní pé kí a fi ọ̀pọ̀lọpọ̀ àyè gba ẹ̀mí mímọ́ láti máa ṣiṣẹ́ nínú ayé rẹ ó ní pé ìtẹríba pátápátá àti ìgbọ́ràn sí gbogbo òfin àti ọ̀rọ̀ àti àṣẹ Ọlọ́run èyí ni fún ọ láti jẹ́ kí ara rẹ kí ó di òkú kí Kristi sì jẹ́ ẹni tí yóò wà láàyè nínú rẹ olùfẹ́ o kò lè pe Ọlọ́run kí ó wá sí kí ó wá dá sí ohun tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí torí náà bí o bá ti di wíwó palẹ̀ ńṣe ni ó dàbí jésù kékeré tí ó ń rìn káàkiri eléyìí yóò sì jẹ́ ọ̀nà ìpaláradà láti inú èyí tí yóò lè mú kí ọlọ́run kí ó wá jọba lórí ohun gbogbo àti lórí ọ̀ràn tí ń bẹ nínú ayé rẹ olùfẹ́ ọlọ́run wà létí ọ̀dọ̀ àwọn oníròbìnújẹ́ ọkàn ó sì lẹ̀ mọ́ wọn pẹ́kípẹ́kí. Pẹ́kí. ènìyàn tí ó bá ti wó palẹ̀ kì fi ìgbéraga ṣe irú ẹni bẹ́ẹ̀ a máa tẹríba pátápátá fún òfin àti ìlànà ọlọ́run mo fẹ́ kí o mọ̀ wípé láìsí wíwó palẹ̀ ó kì yóò lè kọjú ìjà sí ọ̀tá tí ó lágbára jù ọ́ lọ nì o ní láti jẹ́ kí agbára náà kí ó máa wà nígbà tí agbára yìí tí ó bá sì wà nínú rẹ̀ tó ń gbénu rẹ̀ nígbà náà ni ó tó lè di ẹni tí yóò lè lé àwọn ọ̀tá rẹ̀ sá lọ kí olúwa kí ó gbé agbára náà wọ̀ ọ́ kó tó fún ọ ní oore ọ̀fẹ́ láti lè ṣe ohun tí agbára náà yóò fi jẹ́ ìpín rẹ̀ ní orúkọ ńlá Jésù Kristi gba àwọn àdúrà wọ̀nyí àdúrà kínní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń lépa ẹ̀mí mi ẹ bẹ̀rẹ̀ sí máa sá láìsí ẹni tí ó ń lé yín ní orúkọ jésù èkejì olúwa o gbogbo iṣẹ́ ibi tí ọ̀tá ti ṣe tí wọ́n sì ti parí rẹ̀ lórí ayé mi kí ẹ̀jẹ̀ jésù kí ó máa sọ ọ́ di asán kí ó sì máa ṣòfò dànù ní orúkọ jésù kristi àdúrà kẹta mo ya gbogbo alépa ẹ̀mí àti àyànmọ́ mi àti àṣeyọrí mi àti àlùyọ mi lárọ̀ báyìí ní orúkọ ńlá Jésù Kristi ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ tí òní olùfẹ́ ǹjẹ́ mo sọ tẹ́lẹ̀ sí inú ayé rẹ wípé olúwa yóò dìde yóò sì jà fún ọ ó sì wá gba ipò tí ó jẹ́ ẹ̀tọ́ rẹ nínú ayé nì padà bóyá ọ̀tá fẹ́ o tàbí ọ̀tá kọ̀ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká olùfẹ́ bí ọ̀rọ̀ yànjú ìbá ṣe ọ́ ní àǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì fẹ́ láti darapọ̀ mọ́ wa láti bá wa jọ́sìn ilé ìjọsìn wa orúkọ ilé ìjọsìn wa náà ni Promise Land Restoration Ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen Aminu Junadu Close by Jimoh Odutola Street off Eric Moore Road Surulere a máa ń ṣe ìsìn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ ìsinmi ìsìn àkọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ nígbà tí ìsìn lẹ́ẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ jẹ́ bí o ti ń pinnu àti darapọ̀ mọ́ àánú sìn mo gbàdúrà wípé ọlọ́run alágbára jùlọ yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò sì fi ọwọ́ agbára rẹ̀ tún ìgbé ayé rẹ̀ ṣe ní orúkọ ńlá jésù kristu lúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.